الملك القدوس اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين atún kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wọ́n yí pé àdìjọ kú ojúmọ́ kú ojúmọ́ aláàjẹká ṣe púpọ̀ ẹ sórí ètò tá a pè ní àlìfíkì fìdíìn ọ̀làdùn níbelò òní orúkọ mi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ Sheikh mo kí yín káàbọ̀ sórí ètò kí Allah kó jẹ́ ká rí yín pẹ́ látàrí dáadáa inshallah ìbéèrè tí màá fi ṣíde tí màá fi bẹ̀rẹ̀ òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní olùkọ́ ni ó wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ níbi tó ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tọ́láàkì àti nìkà ìgbà tó wá ń ṣe àpèjúwe báwo ni ọkùnrin ṣe lè sọ pé òun fẹ́ fẹ́ obìnrin ó sá ń ṣàlàyé ó ń ṣàlàyé lọ́ba ní ọ̀dà ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ sá sọ pé ntí olùkọ́ ni ntí ń ṣàlàyé kò yí òun ìgbà tó olùkọ́ ni wà tó wá ṣe àkàwé àbí àpèjúwe kò lè bàyè lọ́ba ní ọ̀dà lápèjúwe òun mú ọmọ òun lóbìnrin òun fi fún ọ akẹ́kọ̀ọ́ bá ní òun náà gbà lójú ẹsẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ yòókù tí wọ́n rí jọ wà ní kíláàsì bá ní ọ̀dà àwọn náà jẹ́rìí sí i olùkọ́ bá ní lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ sọ pé òun òun ọ̀gbà gẹ́gẹ́ bí ìyàwó mẹ́kún òun fi fún òfin ń ṣe àpèjúwe ní jẹ́ irúfẹ́ ọ̀rọ̀ báyìí ṣé ó tiẹ̀ lẹ́sẹ̀ lẹ́yìn pé ọkùnrin wọn gba ọmọ olùkọ́ni gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ìkejì tó tún farapẹ́ àbí kejì tó yàtọ̀ sí oní pé tí bá ń kírun lọ́wọ́ lórí sọ láti téèyàn wá wà wọn síwájú kéèyàn tó ṣe sọláàtì iṣu ọ̀wà ìtọ̀ ọ̀wà ṣùgbọ́n nígbà téèyàn máa ń ṣe sọláàtì lọ ọwọ́ ajá pé iṣu wa wá ṣé èèyàn lè mú iṣu mọ́ra títí téèyàn fi ṣe sọláàtì tán ni àbí èèyàn ògúfẹ̀ kan jẹ́ kí iṣu wá kí sọláàtì já kéèyàn kúkúfẹ̀ kan lọ tún àlùwàlá ṣe bismillah. alhamdulilayi asalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. السلام عليكم warahmatulahi wabarakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹni tí ń ṣe sọlá tó ṣe pé ìtọ̀ àbí ìgbẹ́ ó ń gbà lórí sọlá àbí èso ó fẹ́ jáde lára rẹ̀ lórí sọlá kò sí tàbí ṣùgbọ́n kò sí bí ìtọ̀ ṣe máa gbàyàn tí ìgbẹ́ ó máa gbàyàn tí sọ́ọ̀fẹ́ jáde téèyàn lè fi ọpọlọ sí di ìjọsìn téèyàn ń ṣe torí ẹ̀ téèyàn bá fi já sọlá tìyẹn téèyàn kúkú lọ só tó farabalẹ̀ só tó lọ tọ̀ tó farabalẹ̀ tọ̀ tó lọ ṣègbọ̀nsẹ̀ tó farabalẹ̀ ṣègbọ̀nsẹ̀ kó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá tọ̀ tán tábà lẹ́yìn tó yàgbẹ́ tán tábà àbí tó bá só tán kó wá tún àlùwàlá ṣe kéèyàn bá tún àlùwàlá ṣe kéèyàn wá tún sọ̀láàtì yẹn bẹ̀rẹ̀ ní tuntun òun lọ dáa ju tó fìyàn lọ́kàn balẹ̀ jù hmm. nítorí pé sọ nínú Al-Qur'an ó ní wa aqimis salata li dhikri máa gbé sọláàtì dúró láti ṣèrántí ẹni ọlọ́run báwo ni sọláàtì rẹ ṣe fẹ́ túmọ̀ sí pé òun ṣèrántí ọlọ́run pẹ̀lú ẹ̀ ní ìgbà tó bá jẹ́ pé òun ṣe lẹ́ni tí ń pa ìgbẹ́ àbí ìṣó àbí ìṣó àbí ìtọ̀mára kò ní rọrùn fún ọ láti fọpọlọ ṣe ń tó ń ṣe ṣùgbọ́n tó bá rọ̀yàn lọ́rùn láti pé ìṣó ń gbà àbí ìtọ̀ ń gbà ó sì ń bá sọláàtì lọ ó wá lè pa mára láì jẹ́ pé pípa tó pa mára ó di lọ́wọ́ láti fọpọlọ sídìí ìjọsìn tí ń ṣe ó sì ṣe bẹ́ẹ̀ títí sọ̀láàtì yẹn ó fi parí rẹ̀ iṣu ọ̀jábọ́ ìtọ̀ ọ̀jábọ́ apá kan nínú àwọn aṣíwájú wa nínú àwọn sọ̀hábà àwọn sọ pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa fi bẹ́ẹ̀ parí sọ̀dá sòtún yẹn bá lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè nípa tó lùkọ́ tí ẹni ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ léyìí tó ṣe pé ó fi ọ̀rọ̀ kíkọ obìnrin sílẹ̀ àbí fífẹ́ obìnrin ó fi ṣe àpèjúwe mọ́ orí ara rẹ̀ so tí ọmọ akẹ́kọ̀ọ́ kan tó sì gbà lẹ́nu rẹ̀ so ayọ̀ ní dáhùn béèrè yẹn nítorí àwọn tó ń béèrè títí pé wọ́n ń béèrè láti gbẹ̀sìn ọlọ́run ọba yé so àǹfààní tá a fi sílẹ̀ kì í ṣe àǹfààní pé mo kàn fẹ́ béèrè béèrè tí ò nítumọ̀ nítorí pé tó bá pé lẹ́ẹ̀kọ́ ló bá wá gbogbo eléyìí á dàn rẹ̀ fún un á ti fi ṣàpèjúwe náà dánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe rí so kò sì wá fún pé irú eléyìí ńgbà tó bá ṣẹlẹ̀ béèrè tólùkọ́ tiẹ̀ ti sọ fún ọ rí ipò nfọmọ nfọ àwọn ti sọ pọ̀ gbà so nǹkan tí ò ṣẹlẹ̀ so ẹlòmíràn kan rí i pé gbogbo èèyàn ń béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò ní béèrè kan tó wúlò tó dángájíá lórí rẹ̀ lọ́kàn máa wá béèrè kan tó ń béèrè tó fẹ́ fi ṣẹ̀fẹ̀ pé káwọn èèyàn lè rẹ́rìn láti ṣe pé eré baba sàlá làwa ń ṣe ẹ̀sìn ọlọ́run làwa ń ṣàlàyé nígbà tó bá ṣẹlẹ̀ sí ọ béèrè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. naam jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ ní àwọn ilẹ̀ òkèèrè lọ́hùn-ún fáata ń bẹ jákèjádò ilẹ̀ nàìjíríà ń bí zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí olùjábí ẹ lọ́wọ́ asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọni bẹ tun bẹ. báwo a sọ àwọn àdó fún ẹsàn yàtọ̀ yàtọ̀ kan náà. amina kun fà mí. orúkọ mi ni wọn kò sí wájú ló kúmọ̀ olóko la tó kele ní Ògbómọ̀ṣọ́. naam an gbọ́ yín o. ẹ dàpọ̀ ìgbàgbọ́ wa lórí kẹ́dùn fẹ́ sẹ́ni mọ́fọ́ káfà àṣàlàyé yàtí sáré islam kọ sí bí ó ṣe fi jẹ́ ṣe fi wa pé èèyàn kan ní sàdédé bọ àwa Yorùbá a gbàgbọ́ pé ọmọ lé tí máa rìn inú ilé òun ní ah. máa ṣokùnfà ká máa lálàá tí àti máa gbìyànjú àti fẹ́ pa kí ni ìdájọ́ sẹ̀rí ìsìláàmù lórí pípa ọmọ lé jímẹ nínú ilé àti ṣé ó ní nǹkan ṣe pẹ̀lú àlàfíà béèrè mi rè ẹ̀dákùn máa rẹ̀ rà. àwọn ẹyẹ ọkùnrin ẹ ṣé o. alihamudulilayi àwọn ẹranko tẹ rí yẹn àwọn náà ìjọkan làwọn náà jẹ gẹ́gẹ́ bíi tiwa àti ẹranko àti nǹkan bọrọ gidi gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wa náà ni wọ́n sì ń ṣe àfọ̀mọ́ fún Allahu Rabbul Alamin ṣùgbọ́n báwo ni oníkálukú wọn ti ṣe ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó nìkan ni ọ̀kan yé wa ọ̀rọ̀ ẹ̀dá àti ẹlẹ́dàá tó dá wọn àfi kí àwọn ẹ̀dá ká máa wòran nítorí pé ẹran tí ń ṣe mẹ́ẹ̀ àti tí ń ṣe mùún àtẹyẹ tí ń dún síosío àtàdìẹ gbogbo wọn pátá àti tá a fojú rí àti tá a fojú rí ẹ̀dá ọlọ́run làwọn náà àlòmọ̀ kan làwọn náà jẹ́ bíi tiwa. Hmm. a gbọ́dọ̀ fọwọ́ bàjẹ́ a gbọ́dọ̀ fi ká ẹranko eléyìí tó sọ yìí pé bóyá ó jẹ́ jíjẹ gan tí ì bá ṣe pẹ́ mi pa afẹ́ jẹ́ hmm. èèyàn gbọ́dọ̀ pa ẹran nípakúpa tọ́ba tí wọ́n kan pa afẹ́ pa ẹ̀sìn Islam tún kọ́ wa pé ká pa gbọ̀nà tó dáa akramakumullah èèyàn kan lè máa wa mọ́tò èèyàn kan lọ máa fi kọlu àwọn ẹran ike torí pé wọ́n dún títì wọn ò ṣe títì fẹ́ràn tọ́ba pa ẹran ẹlẹ́ran bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀daràn hmm. nínú ìlànà ètò ìgbésí ayé ọmọ èèyàn náà dágun hmm. nítorí àfàìmọ̀ láìsanwó ẹran bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko eléyìí tó jẹ́ pé a kì í jẹ wọ́n tó ṣe pé ọlọ́run bá dá sí orí ọ̀dàn sínú igbó àwọn náà ń sẹ̀mí bẹ́ẹ̀ tí wàá ti jẹ́ láti máa lé wọn ká láti máa pé kìnìún ọ̀yẹ́ kó sínú igbó erin ọ̀yẹ́ kó sí lọ́dàn ilẹ̀ fà ń wá lọ́dàn tí ti jẹ́. Mm ọlọ́run tó dá wọn bẹ̀ máa tó ń dá wọn sí ó sì fapá kan wọn sóúnjẹ fapá mi kò sí ń tọ́kàn wá pẹ̀lú gbogbo eléyìí àyàfi tó bá ṣe pé àwọn ẹranko kan nínú àwọn ẹranko tí ń gbé orí ọ̀dà ó bá jẹ́ jíjẹ tọ́lọ́ ń ṣe jíjẹ wọn lẹ́tọ̀ eléyìí tí ò léyìn ọ̀gàn eléyìí tó ṣe pé kò lé ìkànnà tó fi ń ṣọdẹ ẹranko bá ní tó ṣe pé kò léyìn ọ̀gàn bí àwọn ẹranko abìjà tó bá ti léyìn ọ̀gàn èèwọ̀ ni ká jẹ́ tó bá sì jẹ́ pé ẹyẹ ni ẹyẹ tó bá ti ní èékánná tí fi ń ṣọdẹ ìwọ ní kájọ náà hmm. tí ò bá ti jẹ́ báwọn tó jẹ́ pé bíi wọ́n ti pè ẹranko bíi ìgalà hmm. èèyàn fẹ́ lọ ṣọdẹ nínú igbó àbẹ́ ẹranko bíi ẹ̀fọ̀n èèyàn fẹ́ lọ ṣọdẹ nínú igbó àbí ehoro àbí àgbámúréré àwọn èyí tọ́lọ́wọ́n bá ṣe jíjẹ wọn lẹ́tọ̀ọ́ lèèyàn fẹ́ lọ ṣọdẹ nínú igbó tí ó nídìí pàtàkì gan Islam ò gbà pa wọn hmm ọdẹ tó wọnú gbó tó fẹ́ lọ sọdẹ ẹran á pè kí ló dé tó fẹ́ jẹran ni àbọ̀ ọfẹ́ pátá ó lóun fẹ́ jẹ òun fẹ́ pátá kò burú lábẹ́ òfin ọlọ àmọ́ lóun fẹ́ dán o báwo lọ́wọ́ òun ṣe mú sí báwo lọ́wọ́ òun ṣe dẹ sí ntọ́fà tó ń fi fẹ́ wọgbó náà lọ́ọ́ erékeré nù islam ọgbà kọ́ lọ fi ẹ̀mí àwọn ẹranko ṣòfò nítorí irú àwọn eléyìí hmm. so àwọn ẹranko kan wà ilé ìtúsí pé islam kò gbà wípé kéèyàn máa wá bá wọn ṣọ̀rẹ́ kéèyàn máa fọwọ́ pa wọn lágbọ̀n fọwọ́ pa wọn lórí ó kéèyàn máa pé kí wọ́n yanu hmm. èèyàn fẹ́ karu iye eyín tí ń bẹ ní parí ẹ̀kẹ́ wọn tó <laughs> bíi kìnìún bíi kókò bíi kọlọkọlọ bíi ẹkùn pé kìnìún kí lọ́ọ́ fẹ́ sopọ̀ jẹ́ yìí òfin ọlọ́run bá ní kó o sá fún wọn ni anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní fir min al-majdumi firaraka asad sá fún aká gẹ́gẹ́ bó o ti ṣe máa sá fún kìnìún hmm. èyí túmọ̀ sí pé islam ọgbà kíyàn máa wá fi kìnìún kọ́ máa fi ṣeré kíyàn máa fẹkùn kọ́ máa fi ṣeré kíyàn máa forí ọká kọ́ máa fi họ́mú hmm. ọlọ́mọdé islam ọ̀faramọ́ gbogbo rubbish hmm. so kọ́dà àwọn ẹranko yún tó bá hàn wípé sísúnmọ́ tó súnmọ́ wọn tí ìwọ bá jáfara àwọn ò fi ọ́ sóúnjẹ islam ní kò wọ́nà láti pa wọn islam ní kò wọ́nà láti pa wọn kó lè bá a là bọ́ lọ́wọ́ ewu àwọn ẹranko kan wá wà islam ní gbogbo bí tẹ́ bá ti rí wọn pípa ní kẹ́ pa wọn ibikíbi tẹ́ bá ti rí wọn pípa ní kẹ́ pa wọn gẹ́gẹ́ bí ejò gẹ́gẹ́ bí àkekè ó dà kó sí pé ń ṣe sọ̀láàtì lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní uqtulul aswadayni fi salah alhayyata wal aqrab ẹ pa àwọn méjèèjì kódà kó sí pé lẹ́ ṣe kí ni wọ́n ejò àti àkekè gbogbo bíkíbi tẹ́ bá ti rí ẹ pa torí ẹ̀ ejò sínú nǹkan tẹ́ máa bá ṣeré kò sínú tẹ́ máa wòran pé ẹjọ́ lọ kò kúkú bẹ́ẹ̀ nìkan ṣe wàhálà hmm. ẹ pa ànábì ní tẹ́ ẹ bá ti rí ẹ pa hmm. bẹ́ẹ̀ náà là kéèké gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa hmm. so òfin ọlọ́run ọba nù. tábà wọn padà sórí ìbéèrè tẹ́ ṣe nípa ọmọlé wípé ìgbàgbọ́ àwọn èèyàn náà ni pé ọmọlé tí bá ń bẹ́ńlé a máa múni lálàkàlà so ìdí nu tó fi jẹ́ pé àìfojú wọn balẹ̀ gbogbo bí a bá ti rọ́ ọmọlé àfi lùlù so eléyìí ìgbàgbọ́ àwọn èèyàn látàrí wọn ọ̀gbẹ́sìn yẹn nù ìgbàgbọ́ tí àṣà bí ọ̀nlẹ́lẹ́yìn hmm. ká pa ọmọ alẹ́ ẹ̀sìn wa ni ká pa níbikíbi tẹ́ bá ti rọ́ ọmọ alẹ́ ẹ̀sìn ni ká pa hmm. ṣùgbọ́n kì í ṣe nítorí ìgbàgbọ́ eléyìí tí àwọn yorùbá ń gbé kàn pé yóò já àwọn lálàkàlà wọ́n lọ fẹ́ lálàkàlà lọ lálàkàlà ìsọmalé lójú ọlálàkàlà àìmọye tí ń gbélé tí ọsọmalé ń bẹ tí ń lálàkàlà <laughs> àìmọye sì ń gbélé tí ọmalé wà tí ọlálàkàlà so eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwọn náà máa bí tí wọ́n ti rí lẹ́yìn mú wa hmm. ṣùgbọ́n fi ọlọ́run sọ fún wa pé gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa hmm. òní wọ́n ń pè ní wazagha lédè lárúbáwá wazagha anabi ah. sallallahu alaihi wasallam ní gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa gbogbo bí tẹ́ bá ti rí ẹ pa torí ẹ̀ àwọn olùmọ̀ wa ń ṣàlàyé kí ló dé ẹ̀ṣẹ̀ wo lọ́ṣẹ̀ tó fi jẹ́ pé gbogbo bí tá a bá ti rí ká pa ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n nígbà tí wọ́n sọ anabi Ibrahim aleyhi salam sínú ná gbogbo kòkòrò lẹ̀ gbogbo ẹranko ayé pátá ni wọ́n ń gbìyànjú láti pa iná hmm. ní ìgbàgbọ́ tí pé kí náà má bàa jó ànábì ọlọ́run Ibrahim aleyhi salam láì mọ̀ pé ọlọ́run ti sọ fún náà gan pé kó tutù ní tutù tàlàáfíà Hmm. má nàbí Ibrahim lára kọ́ má jò so ọgbọ́n wọn náà wá gbìyànjú láti pa náà àfọmọ́lé nìkan oní tó ń fẹ́ náà sí hmm. pé kọ́ mọ́ kù kọ́ mọ́ kù so ẹ̀ṣẹ̀ tí ọmọlé ti ṣẹ̀ ìran ọmọlé wa dáràn <laughs> ó fi wá jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run gbogbo bí tẹ́ bá ti rẹ̀ pa hmm. kódà gan wa nù àdéhìí kan pànàbí sallallahu alaihi wasallam ń sọ pé ẹni bá rí ọmọlé tó ṣe pé lúlù kan ló fi pa hmm. ládà rẹ pọ̀ ju ẹni tó rí pa lẹ́yìn lúlù méjì mẹ́ta lọ. Hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. Ah, ẹ̀yin èèyàn wa ojú òpó yìí tó ń ṣe bákanbákan òun ló fà á tí ẹ̀ ti fi láǹfààní àti máa wà lórí ìkànnì ojúwe wo wọ Facebook àmọ́ tó ń ti bẹ́ẹ̀ à ń gbìyànjú tiraka làkàkà láti jẹ́ kí ọjà gèrègè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ yín ẹ ṣe mọ náà. ọlọ́run àsọpọ̀ rẹ̀. àmín ma. orúkọ mi ni sẹ́rífàtà abdulsalam látọ̀tọ̀ ewédè gbọmọ̀sọ. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá ni pé tí èèyàn bá kírun tán mm-hmm. tí ò ṣe àtàyàtọ̀ sálámù mm. ṣé ìrun rẹ̀ tọ́lá láàfíà ni bọ́yọ́ gbàgbé ni o yóò fi sálámù tó fi á sálámù ṣáájú rẹ̀ mo fẹ́ béèrè. alhamdulilayi gbogbo ẹni tó bá ti sọ lẹ́ẹ̀ tó kùnà láti ṣe tashahhud àtàyà ti parí eléyìí tí sálámà máa wá lẹ́yìn ẹ̀ hmm. kó gbàgbé ẹ̀ kò ní sọ̀là tí ó bá ti lè ṣe àtàyà yẹn tó fi sálámà kò ní sọ̀là hmm. àyàfi tí ó bá ti dìde yóò ṣàtàyà yẹn nísìn yóò wá ṣẹ̀ṣẹ̀ wá sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà tán yóò wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé pò ń ṣàfikún nínú sọ̀là látàrí ìgbàgbé bá a bá béèrè pé kí n láfikún náà òun náà ní ah. sálámà tó ṣe kó tó di kó ṣe sọ láti dáyè sí sálámà wàyí o kákíyèsí àtàyàtà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí ó ṣeni láàánú fún wa pé a kì í làkàkà gbìyànjú láti mọ̀ nípa ẹ̀sìn wa bá a ti ṣe máa ṣe làálàá láti ṣe àwọn nǹkan tí ò ní ṣe wá láǹfààní láyé tí ò mú lọ síwájú bá ní tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù bá a bá dáyàn mẹ́wàá dúró nínú àwa mùsùlùmí tá a ní kàn kàtáyà ẹ mọ̀ pẹ́ lómi ọkàn máa súfè ni. wọn ò mọ yín pé nǹkan kan ni àtáyà yẹn. ẹ wo bó ti ṣe pàtàkì tó tọ́ ọ bá kùnà láti ṣe àtáyà àti parí tó fi sálámà ò ní sọ̀la. àtáyà yẹn lédè kúkúrú ọ̀nà ni lè la wà tó wà pàyè wattayyibat asalaamu alayka ayyuhan nabiy wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala cibaadillahi as-salihin.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 كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انا بتلا غدو سلام لين لي صلى الله عليه وسلم ساجو كاتو ساديو لون نبي اوان ابورو ميرين اللهم اني اعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال ابا نبي واني ايم بفوا لين يلي láti tọrọ gbogbo dáadáa tá a bá fẹ́ tayé àti tàlùkìyàmà lẹ́yìn tá a bá wa tọrọ takasálámà hmm. ǹjẹ́ àwa kíyèsí léyìí ǹjẹ́ a mójútó bí ṣẹ́bàpọ̀lọpọ̀ máa ń ṣe sọ́láàtì hmm. tí ó jókòó bí ẹni pé wọ́n kó gùnà sí ń dì ní ṣe ń jó hmm. tí wọ́n máa gbìyànjú àti sálámà kó sátètè kó ń bẹ́ sátètè yanjú ẹ̀kẹ́ kó ń bẹ́ a'udhu billahi minash shaitani rajim sọláàtì tá a sì fẹ́ ṣe tá a fi fẹ́ wà lìjánà nù ìwọ náà fúnra rẹ ní máàkì lórí sọláàtì tó ń ṣeun Hmm. kí ló rò pé yẹ kó gbà nínú mẹ́wàá ó dájú pé lómi tí ọba ní sàbòsí sí orí ara rẹ̀ òdo ni ò fúnra rẹ̀ nínú mẹ́wàá hmm. ẹni tó sì gbìyànjú jù nínú wa ó ṣeé ṣe kó má gbà mẹ́rin nínú mẹ́wàá torí tá a bá ti ṣe Allahu Akbar ní tó hàn sí gbogbo wa òun náà ní pé gbogbo àwọn nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́ tó jẹ mọ́ nǹkan lé ayé iná lókùtà tó máa ronú tá a máa rántí hmm. títí tá a fi di pa sálámà sósì dáa bẹ́ẹ̀ ọmọ dáa bẹ́ẹ̀ ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ fi là ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ fi wà lìjánà òun náà la fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú bá wọn báwo la ti ṣe fẹ́ wà lìjánà ní gidi ọlọ́run ṣàánú wa. àmín jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè bòmíì hello asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wo kàn yín àti ìjà tí ń pè yìí. orúkọ mi ní Abíọ́dún Sunday ju tọ́gbà òun ní kí anọ́nà olè bá tóbi Sulaimana láti yiranda gbọ́dọ̀. Allahu akbar kí ni ìbéèrè yín sà o. àwọn ẹgbẹ́ lọ́wọ́ àwọn alájí wa ni pé irú àwa tí a pé wọ́n wẹ̀ àti ní oṣù Islam yìí. ìjọba kò tẹ̀lé bẹ̀rẹ̀ bí wọ́n ti. tọ́nà tẹ̀jẹ̀ ká sí lágbára àti ilé ṣe dáadáa. naam. lọ́jọ́ tó jẹ́jọ́ ìwọ̀n wọ́n ní ó dáa kí wọ́n máa ka ṣọ́ọ̀tù and cow. naam. lórí gan. wọ́n á ní kálí mo bá àlùkò àná níbi ìdílé mo máa ń kálí mo ní yorùbá àlùkò àná. Mm-hmm. ṣé tí mo bá ka ní yorùbá yẹn ṣé orí yẹn náà á tèmi náà. naam ọ̀dà. inṣàlá alhamdulilayi ó wá nínú àwọn àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam àlàyé irú ọláńlá eléyìí tí ń bẹ fún ni tàbá ké suratul kahf ní ọjọ́ jùmọ̀á ọjọ́ jùmọ̀á ó yàtọ̀ sóru jùmọ̀á ọjọ́ jùmọ̀á nígbà tí alifájàrí bá ti yọ ṣáájú kó tó di pé oòrùn wá wọ̀ hmm. ọjọ́ jùmọ̀á nìyẹn so kò sí tàbí àdìsí pọ̀ àwọn kan wà tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n alhamdulillah àwọn ètò fẹsẹ̀ rìn lẹ́ wà hmm. tó ń tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún káké suratul kahf lọ́jọ́ jùmọ̀ yìí akramakumullah téèyàn bá wá ké al-Qur'ani ní suratul kahf kìí ṣàlàyé ìtumọ̀ rẹ̀ hmm. al-Qur'an ní suratul kahf kìí ṣàlàyé ìtumọ̀ rẹ̀ tẹ́rí yorùbá hàn haúsá hàn english yẹn french yẹn ibo yẹn eléyìí tí wọ́n kọ́ sẹ́gbẹ̀ẹ́ alukur'ani àlàyé ìtumọ̀ rẹ̀ ni kì í sá alukur'ani. Hmm. torí alukur'ani lẹ́ẹ̀kì kì í sàlàyé ìtumọ̀ rẹ̀ hmm. ẹni bá kí àlàyé ìtumọ̀ rẹ̀ kọ̀ ká alukur'ani. Hmm. so nítorí de eléyìí suratul káhàfù yẹn gangan lẹ́ẹ̀ka ó dàbí ẹni dúró tó lóun fẹ́ ṣe sọ̀lẹ́ tó wá sọ pé ọlọ́run ló tóbi jù so ọwọ́ nítọ̀ gbogbo ẹ̀yìn tí ọlọ́run ní í ṣe olúwa gbogbo àgbáńlá ayé ó dájú pé ó ń kéwì lọ ni kò yìí tí ì kí alukur'an hmm. alukur'an ibi tẹ́ ti mọ̀ pé islam ló dodo nù hmm. gbogbo nǹkan mìíràn yàtọ̀ sí islam kìí ṣe ẹ̀sìn eléyìí tó jẹ́ pé èèyàn lè gbé pàdé ọlọ́run hmm, alukur'an ò lè jẹ́ alukur'an lẹ́nu ẹnikẹ́ni àfi kò ké bọ́lọ̀ ń sọ kalẹ̀ alhamdulilayi rabbil arrahman arrahim maliki yawmi din wọ́n sẹ̀sẹ̀ ń alukur'an nù torí ẹ̀ eh, afa suleiman ẹ gbìyànjú bọ́lọ̀ ti ṣe sànú yín pẹ̀lú hmm. kó ṣe yín ní mùsùlùmí. so àánú ńlá lọ́lọ́run bá ṣe fún yín. oore náà ọlọ́run bò ní bàjẹ́. gẹ́gẹ́ bí ẹ ti ṣe wá jẹ́ mùsùlùmí yẹn tẹ́ ń dúpẹ́ fọlọ́n lórí islam tó ṣe fún yín ní tí ó jẹ́ kí ọpẹ́ yín kó kún kẹ́kẹ́ òun náà ní kẹ́ gbìyànjú láti wá mà nípa ẹ̀sìn islam yìí. Hmm. nítorí pé islam wọn kì í fi orí lásán ṣe hmm. wọn yìí fòdó ṣe bó tilẹ̀ jẹ́ pọ́gọ́rọ̀ ẹni tí ń ṣe islam olódo làwọn wọn kọjú máa mà nípa ẹ̀sìn so ìmà nípa nǹkan míì làwọn máa wá wọn ò kọjú mọ́mà nípa ẹ̀sìn wọn ò kẹsìn kún kankan hmm. kódà ọ̀pọ̀lọpọ̀ tó bá lóun kọ́ ń pa ẹ̀sìn gan fẹ́ wá ìtí ó fi máa jẹun ni àkàràmọ́kọ́mọ́lá hmm. ẹ try láti wá mà nípa ẹ̀sìn hmm. so tí wọ́n bá sì rọ̀ yín lọ́rùn á fún yín láǹfààní kẹ́ máa wá kọ́ kí ó ní Al-Madina lọ́fẹ̀ẹ́ so ẹ máa wá kọ́ lọ́fẹ̀ẹ́ tí ẹ̀sìn islam yẹn tí ó fi yé yín dáadáa àǹfààní àǹfààní yìí náà sì wà fún gbogbo ẹni tó náà bá ẹsẹ̀ di mùsùlùmí hmm. tó ṣe pé kò gbẹ́sìn islam yìí kò máa ń pa rẹ̀ á fún yín láǹfààní kẹ́ wá kọ́ nípa ẹ̀sìn islam lọ́fẹ̀ẹ́ ní alimẹdìínà. ní ìyẹn ní ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ zero ok ọ̀dà hello. wàhálà ìgbìmọ̀ sọ́lá ọ̀rọ̀ ṣùgbọ́n ìbí ẹ ti ń pè é. àti àlọ́ sọ̀rọ̀ látò tí àràdà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá tóbìnrin bá jẹ́ ẹnìkan táyà rẹ̀ máa ń já lẹ́ẹ̀kọ̀ọ̀kan mhm. so táìmù táyà rẹ̀ bá wá já yẹn ó sáré pé ẹ̀jẹ̀ jáde lójú ara òun hmm. ǹjẹ́ sẹ́ yóò fi sọ láàrin nígbà yẹn ni àbí yóò sì máa bá sọ láàrin bóyá bíi títí ọjọ́ kan sílẹ̀ so ṣé tó bá ti àbá sọ láàrin ṣé yóò máa nírètí ìwé ọ̀ràn yẹn tọ́wé àbí yóò kàn máa bá sọ láàrin bá bẹ̀bẹ̀rẹ̀ mi ẹlẹ́ẹ̀kejì. hello hello títí ìgbà wo ni ẹ̀jẹ̀ yóò fi dá. bóyá bíi ọjọ́ naam tọ ìbéèrè kejì ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì naam bẹ́ẹ̀ tóbìnrin bá ṣe idol ní mhm. ọ̀dì fifteen bẹ́ẹ̀ bí oṣù ta wàyí sá tó tọ́ tó wá di bí ọ̀dì thirty oṣù yẹn bá kan náà tó wá ṣe idol mi ǹjẹ́ sẹ́ yọ̀ọ̀ka kún idol ni àti bẹ́ẹ̀ yóò sì fi kàn ní ibìsọ̀ láàrin yẹn máa bá ṣe láàrin nípa ṣe pé ẹ̀ẹ̀kan ni obìnrin máa ń ṣe idol ní oṣù sẹ́ yọ̀ọ̀ka kún idol ni àbí yọ̀ọ̀kan kún ẹ̀gbin lásán so wọ́n dáná oúnjẹ bóyá àwọn kọ̀ọ̀kan tó máa ń kí wọn wọ́n ń fún wọn lóúnjẹ nǹkan kan báyẹn so tá a ní inú òkú ni àbá kan sọ kàn jẹun lásán so ǹjẹ́ sí ẹni tó bá máa ṣe opó yẹn náà tó ti jẹ́ ẹni tó ti dàgbà ṣé ọ̀yàn opó rẹ̀ yàtọ̀ sí ẹni tí kò ti dàgbà pé bóyá opó ti tẹ̀ kò ní tó tẹ̀ tí kò ti dàgbà àbí tí wọ́n ti ẹ̀yàn ti ń sàn náà ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ni pé ẹni gbogbo gbàtẹ́rùbà ti ba obìnrin lápèjúwe ẹ̀jọ́ jáde lára rẹ̀ hmm. sọkọ yàtọ̀ sẹ́ni tó ṣe pé tẹ́rùbà ti ba mà jáde lára rẹ̀ hmm. sẹ́ni tó ṣe ló ni mà ní ìfi jáde lára rẹ̀ kò ní wẹ̀ hmm. so nítorí pé jíjáde léèyàn jíjáde tààrẹ̀ ni jíjáde tó ṣe kó tako bá a ti ṣe máa ẹ̀jẹ̀ pé máa jáde ni torí de yóò sì máa bá ẹ̀sìn rẹ̀ lọ hmm. nítorí pé ẹ̀jẹ̀ bẹ̀rù lélẹ́yìn eléyìí ni ó tún tuntun nínú fẹ́k hmm. so fẹ́kì maa wá máa ẹ̀jẹ̀ nǹkan sùn àmẹ̀jẹ̀ hmm. bímọ àsìmẹ̀jẹ̀ àárẹ̀ so abẹ́ ẹ̀jẹ̀ àárẹ̀ lélẹ́yìn ọ̀bọ̀ sí abẹ́ ẹ̀jẹ̀ àárẹ̀ lélẹ́yìn ọ̀bọ̀ sí so wọ́n á fọ ara rẹ̀ wọ́n á fọ wàá fi nǹkan dé gòbí tẹ́jẹ̀ tí ń jáde hmm. so wàá sì máa ṣàlùwàlá ní gbogbo sọ̀láàtì tó bá fẹ́ sí. ẹni tí máa ń ṣe nǹkan sùn tó ṣe nǹkan sùn lápèjúwe eh, títí eh, oṣù fi dá sí méjì so ó parí nǹkan oṣù rẹ̀ ìgbà tí oṣù tún parí ó tún rí nǹkan oṣù míì so báwo lè lẹ́yìn so yóò wò wò tó bá wò wò pé àwọ̀ àti òórùn ẹ̀jẹ̀ yẹn bíi ti nǹkan oṣù náà ni so irú rẹ̀ wọ́n sọ pé ó ṣeéṣe kóun ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mejì hmm. lóṣù kan ṣé wọ́n pè ní nǹkan oṣù nítorí ìtọ́pọ̀ jù nínú àwọn obìnrin ni pẹ́ẹ́ kan làwọn máa rí lóṣù hmm. kò wá túmọ̀ sí pé àwọn kan nínú àwọn obìnrin àwọn lè rí ju ẹ̀kan lọ lóṣù kò tún túmọ̀ sí wípé àwọn kan tún wà nínú àwọn obìnrin táwọn lè má rí àfi lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́fà hmm. so torí pé bọ́lá bàbá ṣe wọ́n náà bá ní máa ń ṣe nǹkan rẹ̀ so àbí èyí wọ́pọ̀ jù òun náà ní pé àwọn obìnrin gbogbo obìnrin o wọn á máa sábà rí nǹkan oṣù lẹ́ẹ̀kan lóṣù ni hmm. àwọn ẹni tó wá jáde lábẹ́ òfin yẹn àwọn náà ní ìdájọ́ tiwọn hmm. torí pé òfin Ọlọ́run sọ pé ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu òfin tá a bá gbé jáde nígbé jáde pé èyí tó fẹ̀ tó gbòòrò ló lórí kò túmọ̀ sí pé ìtọ́ba yapa sí onídàájọ́ hmm. torí ẹ̀ irú àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mejì lóṣù tó ti rí pé òórùn rẹ̀ òórùn nǹkan oṣù náà ni tó sì rí i pé àwọ̀ rẹ̀ àwọ̀ nǹkan sùn tó ń dámà náà ni ìyẹn tí ìsẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan sùn títí hmm. máa ṣe tẹ́lẹ̀ hmm. so nǹkan sùn náà lákàkún torí irú rẹ̀ ó léwu tírú ọkọ onítọ̀hún bá lọ kọ́ lẹ̀ tó ń wò pé eh, yóò ṣe tó sùn méjì àbọ̀ kó tó ṣe nǹkan sùn mẹ́ta àfà irú eléyìí ti parí nǹkan sùn mẹ́ta láàrin oṣù kan àbọ̀ jẹ́ bọ̀ hmm. so torí de eléyìí báyìí eléyìí bó ti ṣe jẹ́ nu wọ́n ní tó kù bá kú èsì pé fẹ́ dáná òkú pé káwọn èèyàn kan wá jẹun torí ipò kúkú hmm. ṣùgbọ́n àwọn fẹ́ẹ́ dáná fáwọn ẹni tí wọ́n wá ń kí àwọn hmm. sábẹ́ pọ́ńjọ òkú làwọn ṣe náà ní ọ̀bọ̀ sí tẹ́lẹ̀ nǹkan ẹ̀yin ò ṣe dá fún wọn lánàá ẹ̀ ṣe dá fún wọn jẹta tó kí á lẹ̀ ń dáná fún gan an bìyín kí lẹ̀ ń dáná fún bíbẹ̀ ń dáná pé wọ́n wá kí yín pò kúkú fún yín ni àwọn tó kúkú fún yín bó lẹ <laughs> ẹ̀yìn ẹ̀kọ́ àtẹ̀fọ́ lóúnjẹ ilé olókùn ìfẹ́ ránṣì ah. inú yín dùnù pé bàbá yín kú hmm. inú yín dùn pé màmá yín kú hmm. ó sì túmọ̀ sí pé ẹ̀ láàánú ẹ láàánú ẹ ti ń fẹ́ kí bàbá àwọn òkú tẹ́lẹ̀ náà ẹ ti ń fẹ́ kí àwọn òkú tẹ́lẹ̀ náà hmm. torí ẹ gbogbo ẹ̀yin sòkúsòkú gbogbo ẹ̀yin lọ́ọ́ bá o kí lẹ̀ ń gbé agbada kaná sí kí lẹ̀ ń gbàgbada kaná sí pé àtinú ah, wa dùn tàtí rẹ̀ yìn bàbá àyà yìí Hmm. àìnà wa dùn tó ṣe pé ìyá àyà yìí tiẹ̀ wá lọ hmm. Hmm. a lè nà yẹsà a lè nà àrùn àyà yóò tiẹ̀ gbà wá mọ́tòmọ́tò ti lọ. àwọn òbí lẹ́yìn ní ṣètò ọ̀nà rẹ̀ ní bàbá màmá tó ṣe pé ebi lọ́pẹ́ lómi kù tó ṣe pé wọ́n ránṣẹ́ sáwọn ọmọ wọn dalẹ̀ wọn pé bí bàbá bá kú ni kó kú bí yọba kú ni kó kú ká kú sílẹ̀ kan náà subhanallahi alazim bàbá tó ṣe pé ń bùkátà oògùn tí ó jẹ́ kí ara rẹ̀ ọmọ gbé kébékébé ọ̀rẹ́ nira fún bàbá mi tó jẹ́ pé òru ń jẹ́ gidi jẹ́ hmm. ok bàbá ò ní agbára tó fi lè rún ẹran mọ́ débi ti bẹ́sikẹ́ni <laughs> tí wọ́n bá ń rún sí bàbá lẹ́nu sí òní máa fèrègì kó fi máa gbó débi ti fukuni tí wọ́n bá bá bàbá fọwọ́ fọ́ tí wọ́n ṣe kíní tí wọ́n pe ṣé kò ní máa rí nǹkan kan fà ń bẹ̀ hmm. ẹ̀ pẹ́ mọ bàbá yìí o hmm. bàbá wa kú tán ọmọ wa gẹ̀fìlà sẹ́yìn Hmm. wọn á sọ pé ẹ kú oríire o ní o àyàn ni pé eré ọ̀kárí nìyẹn eré ọ̀kárí nìyẹn wọn á ní pé ọmọ òṣèlú ẹ̀ fún ọ èpè àwọn olùdarí ẹ̀ lẹ́nu ẹ̀ṣẹ̀ tán ni rọ̀jù wọn ní tóbìnrin bá jẹ́ pé ọkọ rẹ̀ kóun sì ti dàgbà hmm. ṣé opó tiẹ̀ ó yàtọ̀ sí tàwọn ọmọdé ni kò sí yàtọ̀ ebóbìnrin lónà ìyàwó hmm. lónà ilé ọkọ rẹ̀ tọkọ rẹ̀ kú tó fi sí ibẹ̀ náà ni ó ti jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ ṣàkíyèsí o oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kàlẹ́ndà Islam Hmm. torí pé a gbọ́ pé àwọn obìnrin kan tó kọ tí wọ́n bá kú bá wọn wọ́n lè pé àfa àwọn sọ pé táwọn bá ti sọ̀sẹ̀ méjì ó ti tó wọ́n lè pé wọ́n tẹ̀ lọ́ọ́ alẹ́ méjì péré ọlọ́ọ̀ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra gbogbo àwọn ẹni tó bá kú nínú yín tán fìyàwó sílẹ̀ àwọn ìyàwó wọn jókòó sopó oṣù nínú òfin ọlọ́run ọba ni pé walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج تلة تلة أدوكا lọ́lọ́run fi ní káwọn obìnrin ọmọ jókòó hmm. ọlọ́run wá dínkù sóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá hmm. àwa wá ń fi agbárí àtọgbọ́n arọ́ afẹ́ fi dínkù sí ọ̀sẹ̀ méjì hmm, afẹ́ fi dínkù sóṣù méjì kọ́dà ló mọ́ tún jáde yọ àgbàsọ dúdú wọ̀ gèlè dúdú bàtà dúdú báàgì dúdú yóò fi sàmì pọ́kọ́ ńkú eléyìí mm. ta kò fin ọlọ́run ọba wa torí pé kúkú kọ́ máa wọ sọkọ́lọ̀ kan ọ̀tà kò fin ọlọ́run ọba wa mm. torí pé kúkú fún ọkọ́ máa dánrí rẹ ọ̀tà kò fin ọlọ́run ọba wa mm. torí pé kúkú fún ọkọ́ fi irun orí rẹ lẹ̀ wúruwúru ọ̀tà kò fin ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn náà kí ló ń jáde sí ìwọ tó ń sopọ̀ bó lọ ń lọ ò nídìí láti jáde ó jókòó kanu lé àwọn ọmọ wọn ò ṣe ti mú wọn kó nílé tí bàbá wọn fi wọn sí tẹ́lẹ̀ <laughs> tó fi wá jẹ́ pé ikú tó wá sọ alágbára dọ̀lẹ hmm. iná ni wọn á mú wa máa tẹ òfin Ọlọ́run ọba lójúmọ́lẹ̀ kọtọ o ibi tọkọ wọn fi wọn sí tọtẹ wọn lọ́rùn tí wọn ń gbé tọkọ hmm. fi kún ibẹ̀ náà wọn jókòó sí hmm. torí pé ó ní àwọn hikima tó fi Ọlọ́run ọba fẹ́ mú jáde nínú kájókòó sopó láyè tọkọ fini sí àyàfi tó bá pélé háyà ni o bàbá ń lè sì yarí wípé àfi tí wọn bá sanwó Hmm. wọn ò sí lówó tí wọ́n san kò sí wàhálà wọn lè lọ sí ń bomi. Hmm. àbí kó tiẹ̀ jẹ́ pé lé yẹn wọ́n ń kojú fìtínà ńbẹ̀ fìtínà yìí ẹ̀mí wọn ò gbé wọ́n lè lọ sí ń bomi lè jẹ́ bó ṣe jẹ́. hello. assalamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi ọkọ yín bí ẹ ti ń pè o. ìyá mọ̀túrà lórí sanẹ́rù Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé àlàyé tí wọ́n ń ṣe lọ pẹ̀lú kí òkú bá kú pẹ̀lú kóníṣe àwọn obìnrin míì rẹ́ pé wọ́n sọ ìdí fọ́kọ o bẹ́ẹ̀ ọlọ́run kàlára kan bímọ fún ẹnì yẹn kìí ṣe pé bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹnì yẹn ni wọ́n ń gbé gbà o bọ́ọ̀kọ̀ bí yẹn wá sọ pé òun ò ṣòfò àwọn èèyàn wá sọ wípé ìlànà ló ń ṣe ìlànà ló ń ṣe pé àbí torí kó lè di ogún ló fi gbókùn ni kí ni ẹ bá mi dìbò bá mi sàrà. alhamdulilayi obìnrin tó ti fìgbà kan jẹ́ ìyàwó fún ọkùnrin rí tí ò wá sí lọ́dọ̀ rẹ̀ mọ́ títí tọkùnrin yẹn fi kú á béèrè ipò báwo ló ṣe jẹ́ sọkùnrin kó tó di kú hmm. tó sì wà lórí pé ìyàwó rẹ̀ náà ni àbí ó ti di ìyàwó ẹlòmíì hmm. nítorí pé ti jẹ́ ìyàwó fẹ́nìkan rí ọwọ́ àfi bẹ́ẹ̀ lé ọlọ lọ́kọ míì látàrí pọ́kùnrin yẹn ti kọ́ lẹ̀ so ọkùnrin míì tó fẹ́ yẹn òun náà lọ́kọ rẹ̀ nísìn ọkùnrin talákọ̀ọ́kọ́ ọjọ́kọ̀ rẹ̀ rí rẹ̀ èyí tó túmọ̀ sí pé tí ọkùnrin alákọ̀ọ́kọ́ ń bá kú ò ní lọ sopó kankan lọ́dọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ pọ̀ ń lọ sopó ń bẹ̀ lóòótọ́ àwọn èèyàn tó fẹ̀sùn kàn wọ́n ò sì sọ so karamba nìyẹn tójúbọlé ẹran lé núrù wọ́n fẹ́ gbìyànjú bí ó ti ṣe wọlé tí ó fi jogún nìyẹn so a sì ti mọ̀ pé yorùbá level tí obìnrin kan tọkọ tó fẹ́ rí tẹ́lẹ̀ bá ti lè kú yóò fẹ́ lo visa kan wọlé hmm. kì í ṣèyàwó rẹ̀ mọ́ o yóò fẹ́ lo visa kan wọlé ike kó wọn lọ sopó opó ta ni opó ọkùnrin ọlọ́kùnrin tí ìsọkọ rẹ̀ táwọn máa ti subhanallah walhamdulillah ẹkún tó bá ti bá wọlé bẹ́ẹ̀ tó bá ti lè fílẹ̀ tó bá ti rẹ́ nìkan tó tẹ́lẹ̀ tó jókòó kabẹ̀ ọ̀gán abẹ́ mi. ṣé ń fọra lórí. yọba lóhùn náà ń sopó. ọ̀tọ̀ hmm. kí ló kàn. òun sì jogún. ọkàn lè dárò pé mùsùlùmí kú bàbá ọmọ rẹ tó bí tẹ́lẹ̀ ó kú gbọ̀ngàn lọ́n lọ́ọ́ sopó sí haramu ní lábẹ́ òfin ọlọ́run kóbìnrin ó sopó fún ẹnikẹ́ni tó kú lódiwọ̀n oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yàtọ̀ sí ọkọ rẹ̀ hmm. tẹlomi bá kú nù mọ̀lẹ́bí rẹ̀ kò gbọ́dọ̀ jókòó bára jẹ́ tayọ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ àmọ́ kan ni ó jókòó fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá hmm. bọ́ọ̀lù obìnrin ti wá dilẹ̀ tó ẹni tí ìsọkọ rẹ̀ hmm. wọ́n wá lọ jókòó pò ń ta ni àti ìbá ṣe pé wọ́n bá fẹ́ tara rẹ̀ wá nǹkan kan tó lẹ́tọ̀ọ́ sí lóòótọ́ kí ló fẹ́ gbé ọ lọ́ọ́ bẹ́yìn. Hmm. tọ́ a lọ jókòó jókòó pọ̀ fẹ́ sopó lè ta ni kí làwọn náà ń wòran tá a fi ń gbọ́ ọ̀la yìí tí wọ́n lé ọ̀dà nù. Hmm. wọ́n gbọ́dọ̀ lé ọ̀dà nítorí pọ̀ ọ̀la yìí ń bẹ̀ mọ́ hmm. à ń bọ̀sibọ́sí pọ̀ pọ̀ fẹ́ sopó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. tó bá wá jẹ́ pé obìnrin yẹn kù lọ́dọ̀ ọkùnrin yẹn ni ọkùnrin yẹn ọkọ lẹ̀ ìyàwó rẹ̀ náà ló sì jẹ́. tó ọkùnrin ló ṣera rẹ̀ tó fi jẹ́ pé kí ọkùnrin yẹn ó tó kú ó ti yẹ kọ́ là kó sọ pé lágbájá òun ọ̀fẹ́ máa ò òun ọ̀fẹ́ máa àmọ́ tó bá ti kúnu tó o sọ ìyàwó rẹ náà ni tó bá kú yóò wá sopọ̀ náà ni hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. salaamaleykum wa rahmatulah aleykum salaam wa rahmatulahi wa barakatuhu owó kan yín bí ẹ ti ń pè yìí. taofik ló ń sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín. kwesíọ̀nù um, fún sheikh ni pé uh, ní koran ní sọ́ọ̀tù maida ọlọ́run sọ pé ìlànà ìgbé uh, ìpè wákàtí. ẹ ṣáà béèrè béèrè ẹ ṣáà béèrè béèrè ọlọ́run sọ nípa àwọn bani sọ pé bí ń pé ọlọ́run kọ fún ẹni pé ẹni tó máa pa ẹ̀mí kan ó dàbí ń pé pa gbogbo ẹ̀mí. so nǹkan tí mo fẹ́ dé pé bí bọ́lá ṣe sọ bẹ́ẹ̀ ni pé wàkàtà náírà bani sọ ni pé ṣé fún bani sọ nìkan ni kò kò kí ń ṣe fún muhammed muhammed. ẹlẹ́kejì ni pé olórin kan tí wọ́n pa ní kánò ni pé ó gbó àná. kò sí ń dọ́kan wa pẹ̀lú èèyàn. alhamdulilayi ẹ bèrè ìbéèrè sàn kọ́nà. wasalaatu wasalaamu ala rasulillah. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dá wa tó sọ nínú alukur'an tó ní min ajli dhalika katabna ala bani isra'ila annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard فكأنما قتل الناس جميعا ومن أحياها ma أحيا الناس جميعا الله ni a ṣe lófin lórí àwọn ọmọ israel. kíkẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá filẹ̀ pa ẹ̀mí kan láì jẹ́ pé náà ti pa ẹnìkan síwájú àbẹ́nìkan tó bá ya òbílẹ̀ jẹ́ lókè pẹ̀ ìdájọ́ rẹ̀ dàbí tẹni tó ṣekú pa gbogbo èèyàn ni. Hmm. ẹni tó bá sì tó bá wá ọ̀nà àti sẹ̀mífẹ̀mí kan tó la níbi àti kú ọ́ dàbí ẹni tó ṣe pé ọ́ wá ọ̀la fún gbogbo ẹ̀mí lápapọ̀ ni. Hmm. so wọ́n á béèrè pé ǹjẹ́ eléyìí jẹ́ tàwọn ọmọ Israẹli nìkan ni àbí tàwọn mùsùlùmí eléyìí náà jẹ́ tàwọn mùsùlùmí torí pé lábẹ́ òfin Ọlọ́run tọ́lọ́run bá sọ nǹkan kan nípa àwọn ẹni tó ti síwájú pípò hmm. ń ṣe lófin fún wa hmm. tí ó sì wá nínú òfin tiwa pé nǹkan kan takò tálàyé hmm. ní tó sì jẹ́ òfin fún wa yín tọ́jọ́ pé náà alukur'ani àbí sunna ló ti wá ìdájọ́ ní fáwa náà torí ẹ̀ islam ọgbà kò pa anybody islam ọgbà kò pààyàn nípakúpa tó bá yẹ pé lọ fẹ́ lọ́mọ wípé ẹni tí wọ́n á sì dájọ́ kú fún torí pé ànábì sallallahu alaihi wasallam ṣé eléyìí wọ́n ti ń takò òfin ọlọ́run ọba bí òfin ọlọ́run ni pé gbogbo ẹni tó bá bú ànábì muhammed sallallahu alayhi wa sallam wọn pa ni tó kò ní ìdíkà máa ṣèbéèrè irú eléyìí hmm. torí pé tí kóòtù bá dájọ́ lẹ́yìn náà kóòtù ṣẹ̀ríà ni so òun ló dájọ́ fún ẹni tó ṣẹ̀ kí sàwọn la dájọ́ wọ́n yẹn gbé ìbéèrè nípa ẹjọ́ tí kóòtù ṣẹ̀ríà bá dá lọ bólúmọ̀ kan pé kí n lè rí sí i hmm. torí ẹ̀ nínú ṣẹ̀ríà kò sí appeal nàìjíríà náà làyè ti gba gbogbo ẹ̀ tán ní sẹ̀ríà court of eh. supreme court of appeal sẹ̀ríà supreme court of appeal yàrá kí náà appeal ọlọ́run dán ọ lẹ́jọ́ ọlọ́fẹ́ appeal hmm. torí pé ṣé ìdájọ́ tán dá tẹ́lẹ̀ ń ṣèfẹ́ ni wọ́n fi dá ní àbófin ọlọ́ nǹkan tó kà máa ń ṣẹnu sẹ̀ríà ni pé wọ́n máa ń ní mahkamatu tamyiz hmm. ilé ẹjọ́ tó máa ń ṣe àyẹ̀wò fínífíní hmm. lórí ẹjọ́ tí adájọ́ dá Hmm. láì jẹ́ pé wọ́n tí wọ́n dájọ́ lé lórí ó gbá awuyewuye awuyewuye kan dìde hmm. àwọn ilé ẹjọ́ yẹn yẹ ẹjọ́ tí wọ́n dá yẹn wò torí pé adájọ́ lè ṣàṣìṣe hmm. ó lè jẹ́ pé kìí ṣe tó fi ọlọ́run tọ́ka sí ní dálẹ́jọ́ yẹn tó bá wá ṣe àyẹ̀wò ẹjọ́ tó dá yẹn wọ́n wá kọ̀wé ránṣẹ́ sí tó bá ṣàṣìṣe pé kó tún tún ẹjọ́ yẹn yẹ̀ wò kó sì wo ọ̀rọ̀ ọlọ́run tó sọ báyìí kó wo àdéhìí tó sọ báyìí kó wo ní táwọn olùmọ̀ sọ báyìí báyìí báyìí báyìí lẹ́yìn ìjẹ́bù sì jẹ́ ẹyin náà gbà tètè pé àyìnfẹ́ bu ànàbì kí ni ń dàyìn láàmú <laughs> ó ṣe ó ṣe gbóná lára ọ̀pọ̀lọpọ̀ ìwọ òkúkú fẹ́ bu ànàbì kí ni ànàbì ṣe fún aláìdá aláyé yìí tó fi gbọ́dọ̀ wá ń pọ̀ ẹ̀ńtà gbọ́dọ̀ bù ọlọ́mọ sí alo lórí bù. àmín. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ẹ mo fẹ́ béèrè ìbéèrè mi àkọ́kọ́ ni ẹ wọ́n ní pé obìnrin tó ti dàgbà tó ti máa tó. hello hello. àwọn ìlú wa ṣùgbọ́n àbá kàtó. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kàn yín ẹ ti ń pè o. ahmad ló kọ mi láti adégeyé. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ọmọ bá wà jẹ́ pé ó ti tó mari so hmm. àwọn òbí tó dẹ̀ fi yẹn. hello. mo ń gbọ́ yín pápápá. ilé ẹ̀ka. mo ń gbọ́ yín o mo ń gbọ́ yín à ń gbọ́ yín. tí ọmọ bá wà jẹ́ pé ó fẹ́ mari fẹ́ ìyẹn màmá yẹn gbọ́ gbọ́ngàn kọ́ nígbà bẹ́ẹ̀ mm-hmm. bàtí wọ́n fẹ́ àwọn iṣẹ́ àgbọ̀n lẹ́ẹ̀ fẹ́ àwọn ìyọ̀ ṣe nìka tọmọ ẹ bá fẹ́ máa yí bá rí ẹlẹ́kejì ni pé téèyàn bá lu bẹ̀fún mm-hmm. ìgbẹ́gbẹ́ bẹ̀fún yẹn wá kó sí ọ̀lẹ́ nù nígbà bẹ́ẹ̀ kó tè sí ẹ̀ wà láwẹ̀ tí ó ti já rẹ̀ ẹlẹ́kẹta ni pé téèyàn bá wọ sọ́ọ̀t ṣé ó dẹ̀ ti gbọ́ kókó sẹ̀ yẹn báwo ni ìdájọ́ yẹn ṣé ó tọ́ bẹ́ẹ̀ aleykum salaam. alhamdulilayi ìbéèrè yín lágbà kan yìí. ọmọbìnrin eléyìí tó so yìí pé ó ti tó lọ́ọ́lé ọkọ hmm. ṣùgbọ́n tó so pé ọwọ́ àpò ní bàbá hmm. torí bàbá tí ó ṣe ọ̀nà bí wọ́n ti ṣe bíi ọ̀fẹ́ ìyá rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ zina ni wọ́n ṣe hmm. ó yẹ kí oníkálukú wa kọ́ mọ̀ kófin ọlọ́wọ́n ba kò sí fọwọ́ rẹ̀ hẹ̀hẹ́ mú wọ́n sì fi ṣàwàdà rárá bó tilẹ̀ wù kó péré ma akramakumullah ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé zina ló fi bí ma ó sì ń ọmọ lọ́mọ rẹ̀ ọmọ yìí sọ́mọ àwọn ọkùnrin o hmm. ọmọ obìnrin tó bí ni náà dára ni látàrí hmm. zina tó ṣe o hmm. ṣùgbọ́n ìranù mú lọ́mọ jẹ́ fóbìnrin o so kì í sọ́mọ àwọn ọkùnrin rárá rárá tó o bá wá ń gbèrú rẹ̀ tó ń gbé wọ́n e ń pè é mọ́ wọ́n kàn ń lóko lónìí o kì í bàbá rẹ̀ nínú òfin tọ́lọ́ọ̀ nínú òfin táyé gan ẹ ṣèwọ ni bàbá rẹ̀ hmm. lágbọn abó nínú òfin táyé o ní ẹ̀tọ́ láti pé kọ́ ọmọ wọn máa jókòó rẹ̀ o sì lẹ́tọ̀ọ́ láti pọ́ máa ń kò ṣe dáadáa sí ọ ṣe dáadáa sára àtàbà o àfi tó bá kàn fẹ́ ṣe dáadáa sí gbogbo èèyàn ìníwọ̀n náà lè wọ ọbẹ̀ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ tírú ọmọ bá wá fẹ́ lọ́kọ lédè kúkúrú hmm. aṣíwájú ẹ̀sìn òní òfin lọ́kọ bèwè láyẹ̀tò Islam so pẹ̀lú àkóso ti islam ni wọ́n fìfì lọ́kọ torí kò ní bàbá tó jẹ́ bàbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́ hmm. so wọ́n lọ wo dna ẹ̀jẹ̀ wọn papọ̀ gbogbo eléyìí rọ lásán òfin ọlọ́run sọ pé tó o bá so yìgì lórí obìnrin kó o tó sòwò àti bímọ pẹ̀lú ẹ̀ kìí ṣe pé ó ti lóyún tẹ́lẹ̀ ń so yìgì o hmm. rárá rárá gbọ́dọ̀ sídìí obìnrin kankan wò èdè ni ó yé àwọn èèyàn hmm. o gbọ́dọ̀ sídìí rẹ̀ wò ṣáájú kó tó di pé yìgì ń bẹ láàrin eléyìí jẹba àwọn so irú eléyìí aṣíwájú mùsùlùmí ni ó fi lọ́kọ wọn làwọn fi lọ́fíńdà sára àwọn wa ń gbọ́ lọ́fíńdà lẹ́nu àwọn sọ́ba sùyàmù àwọn jẹ́ ó ti bàjẹ́ tipẹ́ <laughs> nítorí pé lọ wá débẹ̀ so nígbà tó ti wá inú rẹ ó ti dọ́nà fún rẹ náà nìyẹn so ẹ pa sùyàmù eléyìí tì hmm. àyàfi tó bá jẹ́ nu Ramadan hmm. ẹ máa bá a lọ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ẹ padà sá padà wọ́n ní tí a bá wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ yìí wá gùn ó bu ẹsẹ̀ wa títí tayọ kókósẹ̀ sáà lè máa fọwọ́ pa dáadáa a lè fọwọ́ pa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú hmm. ṣáájú kó tó di pé wọ ìbọ̀sẹ̀ yẹn ẹ ti kọ́kọ́ ṣàlùwàlá títí kárí fífọ ẹsẹ̀ yín méjèèjì dáadáa hmm. ẹ ti fọ ẹsẹ̀ méjèèjì tán ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ ọ̀tún ìgbà náà ẹ tún wá wọ ìbọ̀sẹ̀ òsì tí àlùwàlá yín bá wá bàjẹ́ tẹ́ ẹ fẹ́ tún àlùwàlá ṣe lẹ́yìn rẹ̀ ẹ máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ẹ máa fọwọ́ pa fún wákàtí mẹ́rìnlélógún láti ìgbà tẹ́ bá ti kọ́kọ́ tún àlùwàlá ṣe nígbà tí wákàtí mẹ́rìnlélógún bá pé ẹ tún bọ́ ìbọ̀sẹ̀ yẹn lẹ̀ ẹ tún ṣe àlùwàlá tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú kẹ́ ẹ fọ ẹsẹ̀ yín méjèèjì dáadáa nígbà tẹ́ bá tó fẹsẹ̀ méjèèjì tán ẹ wọ́ bọ̀sẹ̀ ọ̀tún ẹ wọ́ bọ̀sẹ̀ òsì ẹ ṣàkíyèsí o nígbà tẹ́ bá tó fẹsẹ̀ méjèèjì tán torí tó bá pẹ́ sí ọ̀tún lọ fọ̀ lọ wọ́ bọ̀sẹ̀ rárá kò lè mú ó dìgbà tó bá fọ ẹsẹ̀ méjèèjì dáadáa ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá wọ bọ̀sẹ̀ ọ̀tún ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wọ ìbọ̀sẹ̀ òsì nígbà tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa fọwọ́ pa eléyìí jẹ́ òfin ọlọ́run tó de ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tí ń bẹ ńlé wákàtí méjìléláàádọ́rin fẹ́ni tó wà lórí ìrìn àjò eléyìí ni òfin ọlọ́run nípa fífọwọ́ pa ìbọ̀sẹ̀. jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa dá ètò dúró ọjọ́ mẹ́jọ láti máa pàdé pọ̀ padà lórí ètò inshallah ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́nkọ́ bá fi san án lẹ́sàn-án lórí láyé ń àti ní ọjọ́ àgbéǹdẹ̀lẹ̀ kẹyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ìṣànú ajẹ́lógún àṣọ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú àbú àmínà tí wọ́n dìjọ kọ́ ọ̀rìn wá láti òkè àdó akíntola jazakumullahu khairan ọ̀làdùnní bello ló kọ́ mi títí ọjọ́ mẹ́jọ ní mo fún ayípẹ́ sálámù aleykum wa rahmatulahi